محمد بشرا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه ان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد وشر الامور مبتداتها وكل مبتدا بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد السلام عليكم ورحمة الله وبركاته Bapak Ibu Alhamdulillah Bila nama kita Lama di Umar Ibn Awal Bila nama kita Itu Kalau kita Bila nama kita Mereka Mereka và ta thích sự một kia hội nghị tôi là một cái điều ka dokai abu masumari ini jangan rapai ka itu mana isu ini ini tak boleh ada kalau ka ya aku melihat tadi itu lah nanti nak orang ini nanti dapat kuliah nanti mulai usia ka Bueno, အဲ့ဒီလိုကြည့်ရတာကိုယ်ကိုယ်တည်းရည်အဲ့ဒါလည်းမရောအဘဘဝဉာဏ်ကာတာအလ်ဟမ်ဒူလ illah ရဗ္ဗလ်အာလမီနာအလာဝမအာမီနီတိဘကောရဘုဒိပိဂျာဒတိကောတာအလ်ဟမ်ဒူလ illah အဘဘုဒ္ဓမီအဘုဒ္ဓမဘုဒ္ဓမီအမနာနာကာရဗ္ဗလ်အာလမီနာ anaba dere na abɛrɛ ma anaba dere ni ɛna kɛ na mɔmɔ yi atɔn mɔmɔ dere ni ɛna kɛ na ni sɛtɔn ɔka ama okɔmi na ɔtɔrɔ so ɛna amini ɛmɔrɔ lẹ́yìn ìwé náà kòmí nà ọ̀nà àná kẹ wọ́n yá àkàrà ní àti ìkóhùn ní àlá kuma dọ́nà àwọn ẹ̀kọ́ yẹn ká ayé tó lọ ìgbà kọ́ ìwé ní ti jáde àbí àbí kò lóbi ẹni àwọn méjìlá di ẹni gbẹ̀yìn ẹgbẹ́ àtọ̀kọ̀tì àti ìwúlò tó ń akó ẹgbẹ́ yìí lọ́wọ́ ó ti ń gbèrè èyí nìyí dáhùn lọ́wọ́ ní èyí ní akóńgbò kẹ́rin wọn lọ́wọ́ lórí àbá nínú ọ̀nà ìwà ìwà náà ìta ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ àwọn gbòòrò yìí ta ẹni di ọ̀rọ̀ ẹni ìṣe ẹlẹ́kẹ́ náà bá àwọn tó mọ̀ yìí mọ́nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà náà ẹ̀hún ní ìná mi ọ̀rẹ́ ẹ̀hún ní àrùbọ̀ èdè ọmọ tí wọ́n kúrẹ̀ máa mi ẹ̀lẹ́ mi ti sí ni kẹ̀kẹ́ àkúrẹ̀ rẹ̀ ìyá ọ̀rẹ́ mi ti sí ni jù wá ni. ya kó mu náà wà alhamdulilayi mu náà wọ̀ ẹ̀yẹ ẹ̀dùn fẹ́ wọn ni òmu nà náà wọ̀ tó ní náà bá mi ká ìyá mu ló wọ̀ yìí òmu ló fi yìí náà. ọ̀rẹ́ náà bẹ̀rẹ̀ fún ẹ̀ náà ẹ̀dá ẹgbẹ́ ẹgbẹ́ ìgbìlá jù inú làgbàl sheikh al-alama ti nufudi alayhi rahmatullah ọkọ náà rọra ẹkọ náà gbẹmíye kìsẹ ìtàn na nà kìsẹ atọwa àwọdábà àtọwọn dọkà àwọn ọmọ ẹgbẹ ìtọwọ ó gbọ́n náà rò kọ́ na ọ̀nẹ́ àrọ̀hán ní ẹkọ àmì àgbáwọn ní kọ́ àtọwọn. àbúrò àrùn náà kò sóbì ọ̀la àrùn ní àwòjẹ bẹ́ẹ̀ náà ní tó mo ní ìsinmi ìbánu àmọ́ àrùn ní kúrúkọ́ náà àgbáwọ̀ náà tó hàn. ilẹ̀ yà wá sí ọlọ́run ta ọmọ náà ó wà wọn tó di ẹsẹ̀ gbòòrò. dúkìá ọ̀rọ̀ nípa ẹ̀rọ ń bọ́ lórí ẹ̀rọ mẹ́ta ṣèjọ́ àmọ́ dọ́wọ́ àyìn dọ́ọ̀mẹ́ta ẹ̀ wọ́n ní ẹ̀kọ́ wọ́n yìí. ana mkabiri wakunete bra neve neve nkatokoloji ka kahinkona jine dokako komunyine jirine ama abanyalo hwana bo akola name ama ikalo hwana neni fe ame parahu kaanyole yomwame do du ikiyomwaka do duolaka owasola okotoro so ubola ukoleseitanene

agbọ́ wa nana na akọ àgbàdo ọ̀ka he ẹ̀ ẹ̀ dàtọ̀ ọ̀fẹ́dà ń gbòòrò àmà rẹ̀ kọ́ ẹ̀ sọ̀rọ̀ nà àgbẹ̀ náà gbẹ̀ṣẹ̀ o èso dé èlú àkókò àrùn wọ́n ilé ìkókò ayọ̀ sọmọ ìtọ́ yìí ni kàrí àrùn wọ́n ìlú kọ́ ṣe ìta mẹ́kọ́ àmì dọ́nà kó ká bá ẹgbẹ́ òní nàmì ẹ̀ ni. wọn àmà ní ọ̀jẹ́ àgbẹ̀wọ̀n ẹ̀ kàrí nàmì ìjẹ́ ní ọ̀dẹ́ bí nínú sọ àgbẹ̀wọ̀n ẹ̀ dà nínú ojú òmùnú kọ́ bí ju di don tsirara ina mi imamu ya ana mi sahibul muhalla ana mi al muhalla ana mi muhalla al muhalli sabu bulu imamu al muhalli alayhi rahmatullah ayi mi jọ arwan dọkar sai da kuma ni duda mana masu jikin ya da yin jinya dọkar yau ni da yin fasadu nasu yau من فساد الأمراء وفساد الأمراء من فساد العملاء أو علماء وفساد العلماء من ضب المال والجاه أو كما قال إمام آه، شيخ ابن حزم عليه رحمة الله أما ابن جعدين وترجي الجيران أنا قدرت لي بجو أتجو daga wani tafsir na juna muke so su yaji ɗan jami'a na roba ranaita ranaita ne ko kire abuti bawde agora ele fala agora bawde ora ka ete na bawde donc ama wa bazati al ulama ama wajib dar wama min hubb al mal wal jah abun ka ne shugaba non on the word na Jah, I will be bound. I will walk with us on the back of the They will all continue. I will ya up on Yana Kare. I will take up on Yana Kare Bagon. Ajanaka. وإن الذي يدعي بالعلم معرفة أردت شيئا وضعبت أنك أشيائي وككل ya يدعي kàrà fáwọn kí èyí clay ẹ̀yà mi di àyà ẹ̀yà ti rọ̀bà ẹ̀yà lẹ́yìn de ẹ̀yìn màrí kàtà kẹ́ni sọ̀rọ̀ yìí kàrà fẹ́yìn wọ́n tó kẹ́ni yọ̀ yẹ kàrà ọ̀gá àrọ̀ tẹ̀sẹ̀ yàn wàláhì ìjọba mọ̀ ní ẹ̀yìn wọn iná yẹn na gbọ́dọ̀ ọ̀gá kò nyá kẹ́ni ẹ̀wẹ̀ wọ́n bá ọ̀gá àǹjẹ̀rẹ̀ yá ẹ̀yìn anájẹ̀rẹ̀ ẹ̀yìn wọn yẹ ọ̀nà òyìnbó bako dole mun hada kan yanzu mu yanzu mu ta kana kidan wa ma utitu min al-ilm illa qalila ai dun ne mai ya ce an kuma ai karan ne din da corona ana bin to da corona lecture on wallahi da da dabu ana bana dabu ka ana corona amma da ganin kuran ba da wani ko da duk kuma ma hita khususan abba na jine ta hai ana ki da ga na ta na kuwe ana ajine mu ta eh na ina kuran na ki hmm? sanin amma ne ba a ce kuran na ne ba da an an ji abba na ku kuma ta na ga yayi wannan duk wannan ne a kan eh so in wala da ga an ji ma ji ai wani ne mun ಅಂದರೆ ಸುಳ್ಳಂತೆ ಮನುಷ್ಯರಾದ ನಾನೇ ಸಿಲ್ಬಾರದು فلما كان أبي ذهبوشي أن أبان هنا أنا إذا أتبع من رسول صلى الله عليه وسلم ذهب الرسول إنما أنا أنا هنا لقمان أنا ولي إقمان موسى دلاديما ده بعدين ده ده ده ده ده dáná lọ́nà ìjàká àbúrúkà ẹ̀mí èlé òmùrí yìí ẹ̀ àṣà àṣàmù. dáná lọ́nà ìjàká ẹ̀ yẹ ká àmàkùnrin bẹ́ẹ̀ àṣà àṣàmù ẹ̀ dàkà búkẹ́ ẹ̀ rẹ́gbẹ́ lọ́nà. àǹkúmọ̀ ẹ̀ lẹ́nu fẹ́ sọ̀rọ̀ dé máma lọ́nà ọ̀rùká yìí. jẹ́jẹ́rẹ́ èébú wo rẹ̀ tẹ́ sọ́dà ẹ̀yẹ́kẹ́ náà mú sí ìmọ̀ ẹ̀ bíbí mi lẹ́nu lọ́wọ́ dáná kàrẹ́ ní tóyè ó ní ọ̀ọ́dún lẹ́nu ìbàdí súnmọ́ yàrá ní ìwọ̀n ní fún ìfúnná náà ẹ̀rọ ìwọ̀n ní ìlú ọ̀la yìí ẹ̀wà fẹ́rẹ́ náà bẹ́ẹ̀ kó kó ti sáfà náà lọ sí. wọ́n mẹ́ta ọ̀dọ̀ ṣáà ọ̀dọ̀ ọ̀ṣà ọ̀ dání lè kọ́nà sí ẹ̀wà fẹ́rẹ́ kàrẹ́ ọ̀dà yìí bẹ́ẹ̀ ni bá bá gbé náà kọ́nà sí ọmọbìnrin ní ìbẹ̀rù rẹ̀. a ní ìwọ̀n ọ̀rọ̀ yẹnu ẹgbẹ́ yẹn náà wòtá fún mẹ́rin tí lukuma lè fi gọ́ ọ̀dùá ni àmọ́ dáadáa yìí lukuma ana wọlé má la musa galadima àdáyé yà pọ̀lọ́rì kàyé àyè ìtẹ́ náà ni àti ẹ̀yà ń dá àti mẹ́hẹ́ mẹ́hẹ́ náà nọ́ọ̀nù ana ni jíìmù lè dá àná ni bọ́ọ̀lù tuntun kàkà bọ́ọ̀lù tó dá àbẹ̀tẹ̀ ni wọ́n ṣẹ́bi àwùjọ lọ́rọ̀ sóòlù àwọn bí húdà. ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركين ولو كره ولو كره من كره أمريكا أمر تونتاني بين بودا دين يتوبي دين يتوبي لجولي دولة شر إلى مودة سمعهم أمريكا أمر شعر كده ليظهره على الدين كله ما وانا كده ده بودا أنا بو وانا كده دين Greek civilization àwọn akẹ́kọ̀ọ́ àbí àbí ìlànà ìlú náà yẹ. Ọmọdé ọmọ àná yà. Ọmọdé kọ̀ máa ń gbà yà. Wọ́n lọ kẹ́rì ká ìka àbẹ̀rẹ̀. Ọ̀dà kẹ́lẹ́ yìí káàbìrì ní ẹ̀ka kẹ́lẹ́ yìí. Ọ̀dà kẹ́lẹ́ yìí ọ̀rọ̀ kẹ́lẹ́ mi mùsùlùmí kún. Ọ̀dà kẹ́lẹ́ yìí mùsùlùmí kí. Àtẹ̀yìn lọ, ọmọdé kọ̀ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ so àti wàhálà ní máa ní máàlà mọ́tà jàlàbí màmì dáadáa ní sọ pé ìdílé kọ́ ọmọ yìí yẹrẹ lẹ́nu àbáyé mẹ́rẹ̀ ti nà gbà láàrin na gbà ayọ̀ ni ẹ̀ hà wà á ní tún ìjà ní gbẹgbẹ rẹ̀ wọ̀nyí àmọ́ ìdílé kọ́ ọmọ yìí yẹrẹ lẹ́nu. àgọ́rọ̀ díẹ̀ ló ya kàábà bánibìrà kánibìrà ọ̀dọ́ yà ó. ìrẹ́lẹ́ nìkúmọ́ nà kàá ina ina ne yan yawo min ana kuma ba awon min kuma na bere kuma ina ina ne no kale ni ina ba se zo ni ya lu ma ban amma amma kali kan de o mi ni jira o ba awon dan ona ana e gaba sha behan don ma da ko ne sunnah to mun sallallahu alaihi wasallam ana ne al-allamatul muhaqqiq wal faqir al Sheikh Muhammad Nasir Al-Albani alayhi rahmatullah kuli kuman o ko de kene do kutura to kene odon ma kan o wo do kula dum kuman o pete ni kuman o ko de de che che ko ya na ku poro o na ba ka di ka well anyi dal uzur bil ya

4th August 2002 lọ́kọ̀ náà bá kan abọ́ mi bẹ́ẹ̀ ni bòlù dọ́kà kẹ́nẹ́kẹ́nẹ́ àbọ̀ di na mi ga ọ̀dọ́ mi lè tó yìí àmàdé ní oṣù bòlù how many years rẹ̀ náà náà kàn. Ẹ ǹkan wò lẹ́yìn kúrẹ́ mi àwọn náà náà sàbí ọmọ mi wọ́n ẹ̀jẹ̀ gbá nílé jẹ̀ náà ni. Allah ta'ala ìjọ́ mi ń ohere ohere ohere ojú kùlùkùmán ọ̀hẹ̀rẹ̀ ẹnẹ́mú ọ̀hẹ̀rẹ̀ ànàbọ̀rẹ̀ ìhẹ́rù ọ̀hẹ̀rẹ̀ ìyọ́nẹ́ẹ̀dù àbí ẹ̀rù kẹ́rù maka àhẹ̀rẹ̀ àti ẹ̀rọ náà ní bọ́ọ̀dà mọ́tòmá dáhùn ọdún náà wọn àfẹ́ dọ̀wọ̀ ọ̀sán tọ́ àrẹ wọn tọ́wọ́ rẹ múni àmà ìyá ẹ̀rẹ́ ìwé ẹ̀kẹ́ wọ́n فليغيره بيده فإن لم يستطع فبلسانه إن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان انظر صلى الله عليه وسلم كيف ọ̀rọ̀tọ́ni ẹ̀lẹ́ka ilé ìdílé àmáyìn náà ni ọ̀rọ̀ náà sọ wọn dọ̀tún lára káàná kàdí àndídú lukumani di ìtú ẹ̀jẹ̀ bá pàtàkì ìtú ẹ̀jẹ̀ bá di màánì jẹ́ ká ká ká ẹ̀ ní ìdàkà kiri chéńchéń Orang tak ada yang ada pada kau. Be a good Tidak ada di tempat. Be a good teacher. Si dua apa lagi? Anu lah eh, eh, yang ya mana yang lain yang lain. Wallah yang eh, sam. Wallah. Um, itu yang mana ni ama yang buka tolong. Bimana ini usulnya yang kami dakwah kan ini ide orang yang terjadi

leke o yi tɔ nɔɔni leka ɔntuma yɛrɛ ta kasa yi wɔn yɛ nyuka ta o dɛn tire nuka a bɛ yɛ se nuka ta o de jinto waani dɛn ina yɛ tu duguma ntolo jinto yɛ o ki duguma nana bɛ yiri yɛ na haayi an yiri yɛ na haayi i b'a lɔ yiri yɛ ŋgɔ mi zaa mi yiri nugu de se mɛ a bɛ mi yɛ a 2002 2003 2004 2005 sini ya kemasanan dah kesini ikan ah mana ada dan ini orang mana kata ya ayuhal ladina amanu ku anfusakum wa ahlikum naro mahmud na kodo hawa ni nda akan ni yawo Untuk mereka jawab, ama ka kɔmpa ande ɔkɔɛka dɔw nɔ dɔw ka dɔw nɔ kɔmu yɛ mara ka dɛ mu yɛ fɛ ka sɔ yi wɔn de asirɔ ka kala kɔrɔ yi kan yɛ yi da kan yɛ yi da duguma ma na musa galadi ma yɛ si kɔ ni ka daa kanu ɛ o bɔra duguma situation na ni a yi ọmọka onye nkara enyi ya he umeje ha nụ ebe ahụ satọde ọ satọde anaghị na mbụ ebe satọde ọ fraịde fraịde anyị mere jama na ị na-eji mmụba na musa galadima anara dị lukman daanyị naanị onye ara dị dọla ọ nọrọ fraịde ahụ يمرتي قدوس ومعلومات بضرورته فالقلوب لنا أن يهاني أن يقول أما تبالي أنا دوي ذلك الأولوك ما هو أولين أسأل مالك عن introduction يبقى ديرا ديرا ديرا هاتولا من يمرتي هذا الجهاد العلمي أداهم إيه إيه أنا من رد العلم رد العلم جهاد أني دايم قتال لا تعيد يتوم أو يعني أن نكون من المجاهدين رد العلم يا عمي يا يا يا يا يا وإني لا أدرك لا يكمان بتم من وين أكان يوم يعني هو لا declare كي we are kafirs and he got the jihad أراهم بس أقولك يا أيها النبي جاهد الكفار والمنافقين

لو يجري ذات عنهم وإن أمرنا نحن sọ́yọ́ tẹ́lẹ̀ ìdìbò àti ìwé náà kẹ́wọ̀ sọ́yọ́ ní wọ́n lè jẹun ilé ẹ̀rú lọ́dà dáhà rẹ̀ ní dákòtù ní ilẹ̀ wọn dáhà ẹ̀bá ṣírí kò wọ̀ náà ẹ̀mí ìjẹta ẹ̀yìn urukitano nabo enyine mwogoroni bagobano rahama nokukanye tusamu abo bashirku doya nakanga ومن إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومواه النار وما للظالمين من أنصار أمريكا أبطلنا يكون يشركوا أمريكا يا حرام ويا سبحان الله إذا نحن أدنى عنه أمور كنا نعم من حرام منه كما إيه وما لا منا إيه ما هي لا إيه ما هي لا منا إيه بلا منا تقول إيه أن وما لظالمنا من أنصار ظالمين لا غير مشركين because إن الشرك لا دون من مالين because يوم التفسير النار بينا تفسير القرآن القرآن أنا في العلامة المحقق محمد مختار ابن الأمين الشنقيطي عليه رحمة الله آمين تفسير الله يقول لا أذكر بعد الله كان يوم أخر تفسيره wannan haka ya kawo marika wallahi ya kawo waya ina ya to ya wanka dina kan hamani da dina kan gote da ni so yali ni enyo na mu lo mari ko ma de to mina mina so ana mere ni ni enyi ebe naanị ọgwụmụma inshallah nke mai kiyama mun da su ka an dika ni kai ana mai yana idan aka na na ha o ina o jidi ma galadima mala musa galadima ya ya dame o ba amma wani buru ne yake ne la haka na'am la haka na'am da da kene ana me o ma o le kene la haka la haka ba le ya ba e ko be no mo be lo ya ga ni haka aba mo eh mo mo ma fa tu eh ba o ti ko na le ko to ya ka ko ke ni ga ku tu ba ta mo tu ba do se mo la woni ba ndị eze ga nọ n'iwekwu abagere ee na abagere ihe obi abagere asanyewụwa asatọrọ m abagere abagere yeri arụwa ozuzo aga aghọ jiri mgbe ita abịa n'ibira ihe ndị akpara ụmụ a na-agụ na ebe n'ihe kpọrọ n'ọnụ ee onye mmadụ na ee ya mkpọrọ ita akpara na-abịa n'ilere ike iyo anyị kaga haka insha Allah ta'ala sunna ya zaba ni because yeah fi ojele ni le ile amere o yo na he ojele ni le ile amere agbawo lukman na ma ni me da yi ma ji dan da he ba do nyin tori do ta e wuro ko nu ga ni sada do e suka o tanuwo international anan mo ni do ara ka yi o le ti nyan ko na ba re o ni ko ni da ke yi wa <laughs> eh re ho ani kuma de ma ni dai wa na ne ya ka ka sorry o e eh, ti nyan ba in ba ba ma mo le ma do do da amma do le so da na ko ne ka je o do ni ba ti to ka eh bi ni na ma da ba ni su do no ye sọ́ọ́tọ̀ bí mi ò lọ́ka alára kó náà ìwé yẹn náà a ní. àwọn ọ̀dà tó tó wọ̀nyí ọ̀dà ìdókòwò tó lè yẹ abẹ́ náà wà ní yíká sábà ní ìlú sọ̀rọ̀ sọ̀rọ̀. ẹ̀rẹ̀nyẹ́ náà wọ́n ní kẹ̀rẹ̀ lọ́ta wọ́ ẹ̀rẹ̀nyẹ́ náà wọ́n ní mú bọ́ ẹ̀fà dùn ọ̀bá ọkùnrin náà báyìí tí wọ́n á ní dáhùn kẹrẹ́ ìjẹun náà wà ní ilẹ̀ ìlànà ẹ̀kú ẹ̀rẹ̀yìn àrùn rẹ̀ ẹ̀sọ́ láàrin ìṣòro ẹ̀yìn ìdáná sọ̀rọ̀ lọ gbọ́ ọ̀rọ̀ amadé ẹ̀ máa nígbà tí ìrẹ̀lẹ̀ rẹ̀ ń gbọ́. báwo náà nìyẹn ìtọ́nà àbáyọ ló fi àrẹ tó ń ka àrùn ọ̀nà ni ìyá mẹ àlàyé rẹ̀ yìí yọ anáìkàkà ọ̀ọ́yẹ̀ ìlànà ìkàkà ọ̀ọ́yẹ̀ lọ́sùn kọ̀ọ̀nà ọ̀yẹ̀ àmọ́ àgbọ̀ngàn ọ̀ọ́lọ́rọ̀ ní kùrọ̀nà ẹ̀ẹ́kẹ̀rù àmọ́ àbọ̀ọ̀lẹ̀ mú mọ́kì bayan ne lokacin zuwa shan wata wata masalan na nan da wani kuma wanda kwata da wani wurin yawo sawa kan ini ma oni wo muri ya wa nyonya apa na pa ku tawa ana ona ro ga ni na pa ku tawa de je yi ona we bukuma ko da ma na mun ta da ni ah ani ụgwọ dọ mere nwoge oro ọrịa ahụ nìkan èyí àlá ọ̀gáàlá ọmọdé kan fún ẹ̀ka wọn náà búrò náà nìyẹn rẹ̀ ta bẹ́ẹ̀ ta ayé àwọn ìṣòjú ìṣòjú kura bá wọn. àmọ́ mo nà náà yẹ́dà kọ́ ọ́nà mo náà bá ní sáré ọ̀nà bí àwọn ìṣòkàrà ní ìlànà. nígbà wọn náà kú máa wá kárẹ̀ ẹ̀yẹ̀yẹ́ ìlànà náà wọn kú máa nìka àgbáyé òjì dọ́nà orí ọ̀nkẹ́ báyìí ahmed bɛ dɔn kogo da diya yari baari kɔli tɔ mɔdi ale awɔ mɛ an ka lɔri lɛ an n'a ka kuma na mɔni kan an ɲɛ o gbɔ mɔdi o tɛ dɛ ikɔma tunubu jama mani wɔkɔtɔ tɔn na ikɔ hɔn lɛ maa di dani tɔn ye kɛnɛyɛ tɔn ye a bɛ dɔw kan dɔw ko kunna ka yɛlɛ practically dɔw bɛ awɔ munafik a bɛ awɔ. Allah ya ta hore ita yi ọ̀gá àmàdúrà àdúrà pẹ̀ta lórí ìlú à nígbà tẹ̀ pẹ̀ta ẹ̀bẹ́ máa tó ń tó mo yí pẹ̀ta kùmà ẹ̀bẹ́ yẹn máa ṣá ìbárúkọ ń tó mo yí pẹ̀ta dáa pẹ̀lẹ́kọ̀ náà hún mọ́ ọ̀nà hún mọ́ ọ̀nà bọ́ọ̀mù ọ̀rọ̀ tẹ̀dá ní ìta àdìgbò náà ní bọ́ọ̀mù ní eré ìlé ẹ̀ yàtọ̀ lọ́sàmù àwọn ọ̀sẹ̀ ọ̀gbẹ́ni ó lè ti ọ̀nà àyíká tó mọ̀ sharhi كتاب التوحيد أني محمد بن عبد الرحمن أنا مثلا أنا والشيخ عبد الرحمن بن حسن آل الشيخ عليه رحمة الله أنا أنكتو مجيد وكان page 149 حديث أنا الدين وروى الطبراني بإسناده أنه كان في زمن النبي صلى الله عليه وسلم منافق يؤذي المؤمنين فقال بعضهم قوموا بنا نستغيث برسول الله صلى الله عليه وسلم من هذا المنافق فقال النبي إنه لا يستغاث بي وإنما يستغاث بالله كما رواه إمام الطبراني عليه رحمة الله آمين أوكا أنا بك إني أمان نبي إني أمان نبي سي نهر أنا منافقين أنا أقول فتاة لما دوري تمر صلى الله عليه وسلم فقال بعضهم دي بنينا لم تمر لك أي كونوا بنا kuweteni nyinyi amabedi ya kuwete nastagiithu birasulillah ndiyo shokunwa nijyo omuli lino ndio omuli bimaana lika lichokunwa lika omuli min hadha almunafik omuli magwani yeshokunwa kubyo omuli daika nebidibantu kọmọ kọmọ ìṣe tún mú náà fẹ́ràn fàkọ́lá nàbí ìdájẹ́ bí kàńkà yìí iná wò láyé sàbá tó bí ẹ̀dá máa fi nìfà ẹ̀dá máa fi nìfà lá hàrù lọ́rẹ̀ hàrù nìyàn wọ́n ti yẹ ẹ̀tàrí abẹ́ ọ̀rọ̀ ìnáwó yìí sàbá tó bí náà omori yà fẹ́ fà ní ẹ̀dá máa sọ nìfà yà sàlá ọmọ nìyẹn náà ó ó sùkà ẹ̀ máa sọ àná ilé ní ìlú náà for how many years sọ́tù mẹ́tí dáná mi yé ẹni wọn náà fi bẹ́ẹ̀ náà lọ́dọ̀ dáa jẹ́. ó lè ka àwòrán ẹ̀kọ́ yẹn náà ustaz madam hadi salaf alẹ́ àwọ̀ ó lè tó fún àmì ẹ̀kẹ́ lọ́dẹ̀ tó ọ̀dẹ̀rẹ̀ ìgbà mi ní sukùl náà ọ̀rẹ́ sọ̀rọ̀ láti ìlú rẹ̀. dáa mi kú ní bẹ́ẹ̀ ìtàn àwọn àti wọlé kọ́ àmì lọ́rẹ́ jì bẹ́ẹ̀ wọn lọ́rẹ́ ń tẹ̀lé ọ́ mi jì bẹ́ẹ̀ wọn dáa ìkàwọ́ mi dé nílànà tẹ̀lé. أقول تستخدم الإسكارس إن هذا الدين متين فوجد فيه بالرفق ولا يشدد أحد هذا الدين إلا غلبة أقول إن الله يجوجو تلنا تهل جوجا أنا كما تمكاره إقامة الهجرة إذا أنت مهم أقول إن يقولون هذا أنت تقول إن الدين به كثيرا ويهدي به كثيرا ọbụrụ gị nyi kelenye ihe aja dọmịta elenye ama ọma yóò dé lóbi yìí ẹnyọ n'oge ihu ẹbi fakiti and fakiti ihe bẹrẹ mi nkọrọ anaghị mẹmẹ maa ịsọ nọ n'ime ka ịsọ nọ n'akọ odiri ya eme ka na ana kilukman wọn náà ịsọ ntọ nwere mkpa ọnị fatul wepụ ha ahụ ya Fatih Najib, page 149. Ẹ̀mí ẹ̀dí padà ṣe ìtú náà nígbà náà. Èyí ẹ̀dí kọ̀ọ́ káàkiri lọ́rẹ̀ bọ́ọ̀lù. Àwọn káàkiri lọ́rẹ̀ bọ́ọ̀lù wọn lá ìyá àpò. Bẹ́ẹ̀ni ní Buhari jáde lórí. Bí ìyá ń tẹ̀lé ọtí lọ, yálà wà ní mú kiri tàbí àwọn. Mo dáhùn sí mú kiri. Àgọ́wọ̀ ni kama lan dini hadi bara ni bombu dum ci chaka an te tori wa ko ko ban ci tori ci wan du ko e ko ne na na kam be na re e ni sunu ku that man the glory da ya so that abe ko pa ne na ni na ra du na ni ni sunu ni na ko pa mo na no hadi da mun na ko su ni ko to ni ni la mun na wa ta ta aya ya kan ni ya kan ina ko oba majin kiya jinmu ni ne yo muri من أول بيد الله آه أن تكون ما نقول أو إلى مثل كما في دولة ومثل الرمي إرشاد ذوي البصائر إلى معرفة الكبائر ويجب أن يكون هناك أي نوع من anaba mi kende ibo bana ban ibo bana ban talim olmame abu abi ubaida usama ibn muhammad al-jamal page 118 kuma ne bikan tun da kare Usman da kare da mai kaka ai har sai mu ji mahin Usman ọmọ àtàrẹ àyàn ẹ̀rọ ti sílẹ̀ page one one eight lọ́dọ̀ àlọ́nìkẹ́ بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يقولوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا سورة النساء سر دعوني آية 138 نونا 140 آه أمريكا أتمنى من المنافقين ka anyiwa oya ana kaka ọtọ na mmiri ọmọ ya gbiri ba ọmọ ní gbàgbé yẹn sẹ́yìn ọ̀rùn náà kì í dúró lọ jù wá ẹnna ẹ̀rọ ẹ̀ka yàtàkùrú na káfìrí na àwòrìyá mi dúró ní mọ̀bìrì ẹnna ẹ̀rọ ẹ̀ka yà á ti káfìrí lẹ́yìn àtúrò àmọ̀tí nínú ẹ̀ lẹ́yìn ẹ̀rọ mi nìyẹn ẹ̀dẹ̀ tí mọ́ta àyàtàkùrú na ìdáhùn mọ̀lẹ̀ ìzà òun ní gbàgbé yẹn bẹ́ẹ̀ munafiki ọ̀nà ọ̀lọ́nà tẹ́dà a ẹ̀kẹ́ ọ̀ní ẹ̀yọ́ ìyẹn kọ̀ọ̀rọ̀ jẹ́ orí òde èdè dàmí na ní bóyá ní ẹ̀dínà òkè orí òde orí òde ọmọdéka ọ̀rọ̀ mẹ́rin ẹ̀ka ìnà lẹ́yìn zẹ̀tàlẹ̀ láàyè jẹ̀mí à àbímọ náà ní wúyì وفي رواية عاصم ويعقوب عن قراءة عاصم ويعقوب ذلك نزل أمري كفر جتارا إلى سورة يمكمني كان إجوا إجوا عنك آية مريه يكفر بها أبدا كما أولي ويستمر بها dada na si mitiano ayo mori ani ile ona morika fala taqudu ma akula ya tupe mwanzeni hatta yahudu fi hadithin ghairi aka ni hudu eno da ekota imam dhahak ọdọmu ni abdullahi bin abbas ọka dakhala fi hadhihi al-aya كل محدث في الدين وكل مبتدئ إلى يوم القيامة أوكا أنا دور من عبد الله بن عباس إلى أن كان أو إن معالم التنزيل volume 2 page 01 ka abẹ́ńdílé abẹ́rù abẹ́rù náà délé yẹn wọ́n wá bá mi náà kan náà ọkẹ́ ní nílẹ̀ náà kó lórí kìámù ẹ̀ náà náà kẹ wàá kẹ ilé rẹ̀ àkọsílẹ̀ yìí náà kan náà nìyí ta wara ne ba ti wa no sene yan men onu kuma no men onu compromise onu dam bi yan wa kwa ngo de de en do ge abuka wala de kun mamar da na ko sa mun ni abdai ibn abbas umar ya ba ma innakum idan mithlahum aw innakum idan mithlahum amar ko awana ni jona onyo na ko benen ei in qamattum indahum wa ayatum biwanni wa hum yaqudun deni ya misyan wa yastahzi'un dai hasire yau mai da yin wa raditum bihi fa antum kuffaru mislahum dura dawti ne ne amma won umono kan da ne ko na nan kan da ka bi amma wa in hadu bi hadithin gairi ai amina na wani jiya da inu da fala ba bil qud ma'hum ma al karaha amena mutawani ya kubewa ma alkaraha kuma afu katala wonon wa qala al-hasan imam hasan al-basri alayhi rahmatullah daka la yajuzu qul ma'hum wa in qalu fi hadithin ghayri dan kai hasan al-basri tabi yawo eh ina na yake man to tabi ne dike wonu bane oka era ga na obitia agwema ni wele na rabe e ko ako ya ku do ada kan dia kala mo ya bi ya don ma kan don sha ga li qawlihi ta'ala kuma nan ne boka wa imma yunsiyannaka ash-shaytan fala taqul ba'da dhikra ma al-qawmi adh-dhalimin ko rika shaytan o meka asoye do ya do ya tu bere ina mo bi ina ko bi ni fala taqul ba'da dhikra mo na kama to ko ya ti wa ma alukọ́mi báyìí ní yàrá ìkọ́nà mẹ́yẹ́rẹ́ àmà àwọn ọmọdé wọlé tẹ̀rù nàlẹ́ awọ̀lì majority of scholars bana jẹ́ tẹ̀rù kì í bá àwọn ọmọdé ìbùnà bá àtàkà wọ̀ ọ̀nà ìjì yìí ya yìí lọ tẹ̀lé ní àná fi báyìí ẹ̀ yà ọmọdé yà sí kàrẹ́ ẹ̀nà ẹ̀ka ilé ní àká ẹ̀fìrì yẹn náà sí kuran ìjì ọ̀rọ̀ ẹ̀fìrì yẹn náà tuntun mu ní mìíràn ọ̀rọ̀ donc ذلك وآية الأنعام مكية وهذه مدنية آية نبي ذلك الأنعام آية ما قالوا أصلا آية مدينة donc والمتأخر أولى أوكا أنا أنا أدري ما أدري هذا القرآن أنا important to be أقول لك إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا أقول لك أكن وزن تتابع لما نامان أن الله هو بيتنا ومن نعم أنا دور إلى من قلت ما إن من يريد التعليقات شيخ ناصر السعدي شيخ ناصر السعدي أنا من تفسير أنا هي تفسير العزيز الرحمن في كلام المنان الحنان المنان تفسير الملاوي تفسير العزيز الرحمن في كلام الحنان المنان سوشي أنا أنا قال لي كذا كثير أما ما يقول لي أنا بابي يلا يلا أنا يوكا أنا يوم ياتو دولا شيء مهم هذا دو ياتو أن منهج دكمان الوطن دكمان من تفسير أبان رأي بدون Dada mala musa dalaji ma daya fa ka hanu aina aji yo me lola doka bani en yo me jini yo me jiyo e masiri a ah, da ka ire zo da yin yi dadan on lenon shadi yo nyala na ka ne don wa jini ya me ka men ayo mori ni e nyanye ni kale don na me ore ore izo dadan ka

ni na yawo nta and omuri omuri ati dɔɔ ɛdi nka tìmɔ nɔ na waka tìmɔ nɔ na ma na awo ɔnyɔ nyɛ ɛdi yɛlɛ ɛdi dɔn god clear because tìmɔ nɔ akele ɛni ma ma ka ɔ jire ɛnɔ na dɔw akɔ ɛkɔ na ɛdi na ko diri and then sɔni condemn ɛwɔ condemn ɛdi asɔn sɔn tó a ka ɛdi ɛdi omuri kɔ ɛdi la tó a ka ɛdi omuri kɔ ɛdi omuri kɔ ɛdi la da ɛdi wɔ ɛdi wɔ dɔ da balima bɛ nyɛ kule ɛdi ɛnɔ rɛ so. where to live. Tabe ndugu wangu ni usulu. Usulu kana ambe kole ta dewo. Kuwe dira da poro. Da yu ka ba ro mo ra e ko wa. Ke na me ne ne ne nyu ne na ke ne nyu usulu. Anya àwọn kẹ̀ẹ́ lọ lùkùmáàni ọ̀ni de lùkùmáàni ọ̀yà kàrẹ́ ọ̀nba àyẹ̀ lọ yẹ kàkà sọ́nà àyẹ̀ lọ. ni. yẹ kàkà sọ́nà ìlọ́dà àṣà yà má de lùkùmáàni yà á tó kẹ́ẹ̀dì jẹ́pá ولا تحسبن عما يفعل الظالمون onígbò yìí aka náà rà ọ onígbò yìí yà kọ ikú dídẹ́mẹ́ ìwà ẹ̀dẹ́mẹ́ ẹ̀dẹ́mẹ́ ẹ̀dẹ́mẹ́ ẹ̀dẹ́mẹ́ ẹ̀dẹ́mẹ́ ẹ̀dẹ́mẹ́ ẹ̀dẹ́mẹ́ ẹ̀dẹ́mẹ́ ẹ̀dẹ́mẹ́ ana ika iyo ya kama an hore to so ya re kororo agwe da so bonni on ya ro ko wo na ra wo dile ya na ayi yo me ya to an to do kuna se mo go di na o me o na wo se ko a na na do so no ye ya ko ko ya we ka ona ni lecture ya na do

ele ọbẹ ọnà ọdíjẹpà lẹyìn. lẹ́yìn ju ebi ẹ ọkà ìjẹ́mu yẹn yẹ tá a kà á sọ̀rọ̀ láàrin láàrin lọ́la ẹ̀wọ́n náà yẹn náà ìjọba kẹ́kẹ́ ọ̀kan àná ìwé ẹ̀rọ ìgbà ni ọmọ náà ń sọ̀rọ̀ ẹ̀ ní ọmọ náà ń sọ̀rọ̀ ẹ̀ ní bọ́ọ̀nì

amadi ya na bikin din ka da wannan ya ne ka to ka ka di mam ka kwanya horin aji da an ko ma on ma mu ya di imam ka on da no ko da bikin to ka lo kwanya da horin da bodo ko na ni mam ka kana ilo se imam na ka bodo ni bodo ko na to do do do do ni jaga na se momen o da to to ah yani yani ke ni ile na ba wallahi hmm? wa shahida shahidu min ahliha idan an ga wannan ka wa shahida shahidu min ahliha ka ala na ka kai kuma na wa sai e ma wannan da yanki wani mene hmm ne ya na ti ke bo bo do ya ni shomo ya na ka ka wa hanu ina do ku ke ru to da wa le wa le ka dan ma wa bu da ku da na ma Ah, na anyanwó ni mzee ẹni ma lẹ́sọ̀ anyị 1984 eighty na and na eighty five kẹ́kẹ́ náà yìí sọ̀rọ̀ àhẹ́rẹ́ máa kà na chọ́ọ̀rì. nítorí wọn nìkan náà mọ̀ náà ẹ̀yìn ẹ̀yìn ọ̀la ọ̀rẹ́ ìgò láàkọ̀ náà sọ wọn ìdí na ń na àmúnú na náà ni ọmọ ìgbóná yà nà wọn náà ta ọmọ ahọ́rù ha ilé ahụ kò so. so every parent teacher ya kò si na ndị ẹ̀yìn class that is nineteen eighty six lọ́dọ̀ yìí teacher mi so ẹ̀mọ́ na náà sọ̀rọ̀ kàkẹ́ rẹ̀ àrò fún àwọn ọmọ mi. dọ́nà ọ̀nà ìwà àrò fún àwọn ọ̀ka yìí ọ̀yìn ìfẹ́ yawwa wà warwan agoga abdurrahman al Alamdori alayhi Rahmatulah. rahmatullah aw ka ayu kallaf ka wa yas'al al-ulama dan ya harfan musire wa yaqtadi aw harwa zile da wasa hawa ana kamruka hewara ni ana harfan zile da ma sa ويقتدي أمام الشر بالمتبعين لسنة محمد صلى الله عليه وسلم an abdi asa sunna to mari amma wani amma kuma na wa kan da ko ai wani mai sunna ai wani mu mai to an ba to mai sunna ne dai ko kuma ha ko wani ibada ne ai magana na ko tan ko mai so ana me kawai mani ne dan kinya na ka en ni ya ga ni ni dina na ga ka a wala ne ni ya ne ila ne ina kare an so ila na ne azani ni wa ka walakinna bi sha'nina la nata'assab bil rijal ولكن ولكن ندور مع الدليل حيث داره algan kwere ere ya mami kaka ọlọ́nà ìdọ̀jẹ́ àjẹm ọ̀nà ẹ̀wọ̀n kàrẹ́ yìí ọkà mi ayẹyẹ náà bí fún yìí ẹni àyà nyi dẹ ẹga de yà bọ ìrẹlẹ ọmọ nàrà wà de ẹkọ ìrẹlẹ ọmọ nàrà ìrẹlẹ ọmọ nàrà ẹbi táyì ẹni ìrẹlẹ ọmọ ẹbi táyì de ayé dọ ẹni ìrẹlẹ ọmọ àbá de yà dọ sáyé dẹ gán wọn àná wí problem nìyí mo nà bá wọn yàrá ni mẹsìkà máa wọlé nìyí bí a bá. lẹ́rù lukman wà rúkú jẹ́ ẹ̀mú and lẹ́rù promise àwọn promise àwọn lukman ló dé àwọn kàṣà kan ní ṣá o sì lè yí. sheikh islam shakiyuddin ahmad ibn abdul halim ibn abdul salam ibn taymiyyah al-harami alayhi rahmatullah lẹ́yìn òṣù ọmọ ìmúni ẹ̀dẹ́ ọ̀nà ni wọn náà lè. ibn hajar al-asqalani wọ́n tó wípé wàá mọ̀ wàá mi hajj máa ù zamzam lè máa ṣòro ìgbàlá aláàrọ̀ ìṣòro mi wẹ́rẹ́ ní zamzam àdúrà wàá mẹ́kẹ́mẹ́ka òmùlẹ̀ ọ̀mẹ́wọ́ ìṣọ́nà òmùlẹ̀ àmẹ́wọ́. èdè ibn hajar al-asqalani ìjọ́nà àmì hajj ló ń yẹn lọ́nà lọ́kà òmùlẹ̀ lè máa lọ́tọ̀ asọ̀rọ̀ ní hafiz nínú ẹni mu hadith ọ̀rọ̀ náà ìkàyè hadith ọ̀nà ẹ̀ ọ̀nà òdúró náà ẹ̀ ọ̀nà ẹ̀ hafiz ọ̀nà ìkẹ́ náà ibùn tẹ̀yìn ní mẹ́tò ọ̀nà. lẹ́tà náà wà lẹ́tà ọ̀nà ẹ̀ ní ọ̀nà ìkàkùn mílẹ̀ kùmọ̀ nínú àwọ̀ àná ìlú ọmọ ìdúró náà inú kọ́nà ẹ̀ yìí lóbi tó wà ní àwọn máa ń tọ́pọ̀ àrùbá náà ẹ̀ ń yẹ gbogbo nù tẹ̀yìn tàkì ìdí. تقيم الدين ابن تيمية عليه رحمة الله أنا مغاني رفع الملام عن الأئمة الأعلام رفع الملام عن الأئمة الأعلام أوكي أنا هي أعتبر هو الله لو أن يكيز يروى دوا فندم أروى كنه أقبل كسونو كله أبي أئمة أنا كأعتبر هو arugu anadam arugu nɔɔyi nɔɔyi ɛru kapsa ɔsan da afi hali da kite de yiyɛ sunna arugu anana yi ka ɛna mi hidima ti sunna ɛna asa gaba ebe adu ɛna abi kɔntu nana yi ka ka to ka na hidima ti sunna ɛyi na wa ndani ni twenty ɔdɔ yi lu lu lu le ti dɛ ɔdɔ yi lu tɛ ba dɔwɔra dumuni kura ka na n bolo ni dɔ kɛtɔ ɛtɔ ɔlɔ sa bɛ teli dɔn nɔ ɔ wala yi tuwɛri ma lɛ so so ibnu taymiya a te lele nin ka o ko ne ti ka ɔrɔ yɛ رب الملام عن الأئمة الأعلام page 8 ميري داني أوكا بسم الله الرحمن الرحيم الحمد لله على على الحمد لله على آلائه كنا كم يا يوترفع بمعنى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في أرضه ولا في سمائه أنا مبين كم تتنا وهيك إيه بقولنا الله إيه بقولنا نحن تبوا في أرضه إن تيسونم ولا في سمائه tini kama mori ni ndo kama nyango wake ro mori wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu wa khatam anbiya'ihi ka onore mjen ku muhammad sallallahu alaihi wasallam ori han nabu dawo tani dala odire ma ba nabi ni bemi sallallahu alaihi wa ala alihi wa sahbihi salatan da'imatan ila yawm liqa'ihi wa sallam taslima amin kumule ma ora yo ngora na ko ba na purun ye tu ya kwa na bala na gebe mo ni to bi ole mo ya hayo o ni ni pele wa ba oko re mo no fa yajibu ala almuslimin oko gana bi ila ile sura wa bo ya boko mo ni بعد معالات الله تعالى ورسوله صلى الله عليه وسلم معالات المؤمنين كأبان أو لمن لا شو مني مطاي جزء يعني جزء جنب مني مطاي جزء يعني ọrẹ wajibi ke okun mu nana dɔw wa wata loziyanu kama nakɔkɔ bihi alquran ana ko quran mi ka khususan alulama ɔti dɔn mo jɔɔti especially ɛna na kɔmi ulama ɛna nyɔn yɛ alladina hum warasatul anbiya ɛdini na wɛlɛ kaka ɛni kogu anabi ni an kuntum mi ka sallallahu alaihi wa sallam min hadith abi alladina

aba repair it up go do ni nye nyi ọdọmọ náà wẹ́yìn lèdè ọba your direction am on the high direction with that ọdọm am yẹn ka create other great references ọba ayẹ awo eti to the north west awo eti to the south west ọdún yóò alẹ́ do ayẹ wẹ́ẹ́rì amọ̀ ní mi mọ̀rọ̀ mi nà mi ọkà bó mọ̀ ní mi mọ̀rọ̀ wọ́ ẹ̀ nínú and the ready ka bọ́ mi hàn àrùn bọ́lá má jẹ ìlú èlé wùdú èlé dẹ́ni lójú ẹ̀ dáhùn kẹ́ ọkà.

ودرايته قال له انني كاني يتعن اي تي عمي هدايه ودرايه اذ اكاكو كاي كل امه عبد امنا قبل مبعث نبينا محمد صلى الله عليه وسلم abe alagore nyanabe al'umre nyanabe dawa tontomori sallallahu alaihi wasallam abe ni fa ulama uha shiraruha arụwa ene nni ene biri ni wee nere ina na ndị mmụta ena ịta nye ni ene kwọrọ dị pasadi de pani bẹ ni ma ha kata ma ha ama ide ọka illa muslimin ake rabu ko mori ana ana ana ada dun tumri ene ene bagna ke ene nyoy da fa innahum khulafa ar-rasul sallallahu alaihi wasallam ene ne wadam ne tumri sallallahu alaihi wasallam fi ummati inni aguntu muni wal mamnuna lama mata min sunnati ene ne sha ko etan da bare na mara idin ne yo isu ni sunnu to muni sallallahu alaihi wasallam ana ka ba me ke goto sunna wona ka wuri jari Muhammad Nasiruddin Albani of Harvard. Bini kọ́m al-kitab. Zini àdúrà nínú àwọn ẹ̀ma sí wíwọ́n mo ní da sọ jẹun. Wọ́bí kọ́ọ̀mù. Zini kọ́ọ̀rọ̀ nínú wọ́n tẹ̀lé kùsì jẹun. Wọ́bí nàtọ̀kọ̀ al-kitab. Wọ́bí nùtìkù. Ọ̀gá ẹ̀wọ̀n nínú ìjọ náà ẹ̀nà mẹ́mẹ́ kàkà wíwọ́n ó mo ní ọ̀kà ẹ̀ ń rẹ̀ nínú. أنا لن أعيك علي دي أفئك ولن أعيك علي وليعلم تابورة أنه ليس أحد من الأئمة تابورة كا إنا مر وين كما ما يقول جنان أي كنا يني المقبولين عند الأمة قبولا عما أنا كا أمة تمرد تنتو بأيدو أنا كيف تقول وأنا شو اللي تقول تبيعني تقول تقول أنا بعد أبعد atemere dɔm na ke abɔ dɔw dɔ gbɔ no nyakɛ na ɔrɛ dɔ ɔgbɛnɛ wɛrɛ nɛ ɛnyi nɛ nikonya yɛta ahmed muhalafati rasulillahi sallallahu alaihi wasallam ana ayɛ dai tɔgɔ yɛ dai juntum ri nyi na ɔkɛ ɛnyi fisɛ yi ni sɛ nyɛnyi nsu na ni nsu ni tumuri sallam dɛtikun owó yi على وجوب اتباع الرسول صلى الله عليه وسلم أبين ما نفر الجبل أبين وين ما نفر الجبل وين الجبل هيك وما هو يتهين إذا لا بولا يعني كل ما بابوك أبولا ساس سنتوم ولي صلى الله عليه وسلم وعلى أن كل أحد من الناس يؤخذ من قوله ويترك ده أبين نفر الجبل كأعيب على ذلك سنو مجتوى أعطيني إني إني إني داري رجال تاني إني تاني illa rasulillahi sallallahu alaihi wasallam ebo ntu mo ni onyake ne sallallahu alaihi wasallam walakin o kama kene idha wujida liwahid minhum qawl ana bere ka ina ne na malaka abin ma mo ne na malaka kire ni ese na ba ni concern a bolo ma kare odi we zo ni ka ebe yo tu mo sallallahu alaihi wasallam wala kala ani emre ne ne qad jaa hadithu sahih bi khilafihi

min udrin fi tarkihi oga ọhụrụ ka e nwechara kọbi ka abọọlọ ya ka anyị ezele ka anyị udur okila ọ kabe aga ne adam iya ne adam den abe ne ne yi kuma a wannan ne da mu ne ne yi a wannan ke sai ijo re ne yi do du tumba kuma za ku to mu ne a ila no na ona iska ona ya fataki wannan rabu malam malam an aimat al-alam bi shaykh islam taqiy din ibn taymiyyah alayhi rahmatullah take 8 minutes on so you can continue and when it comes to أو كمان ده يتناقى عنه عملت عشان هناك يدوس جايب إمام ابن الجوزي عليه رحمة الله أنا مؤلف الوان تلبيس الإبليس devil deception إيش إبلان بيبين ولا يرين أنا مؤلف إمام ابن الجوزي abeg ma kan enyala less than five hundred years ọba mi hẹndẹ náà ilé hàn gbólọ rí alhafiz ma wà hafiz ìwé nsọ nkó ọ̀nà àgẹ hafiz jẹ́ẹ̀lì hafiz kuran náà kaba kuran náà kúwa ọ̀yẹ́ kuran náà mi yẹ́rẹ́ ìjẹ́ ha. hafiz أبي الفارس عبد الرحمن بن الجوزي البغدادي عن بغداد أوزن 595 هجرية 595 years after هجرة أما عليه بقى ذكر تلبيس إبليس على العلماء في فنون العلم ك deception oyin disi wọn ni kì í tán ni disi láàrú wa nínú ẹ̀ ọ́ yẹ. ان رأي من اهل العلم من اهل العلم ان في 127 تلبيس الابليس جابوا الدسامشن في 127 فقا قال المصنف انا اقول انك رحمه الله فقا علم ان ابليس يدخل على اناس في تلبيس من سلوك منها ظاهر ولكن يغلب الإنسان في إيثار هواه ويغمد على علم بذلله آه إمام ابن الجوزي رحمه الله أوكي يعني نفا إبليس شيطان اللعين أوكا أو مكا دون ويمو دون ويمو ما يكون زكيو دون هاولا نمني آه بابا مدام أرني جلونا إذا كاو بريجه ama wee ile kiche olon wele ne dan ọba àwọn ẹgbẹ́ wọlé jẹ ama àgùn wíkà yìí ẹgbẹ́ àwọn ta wọ́n àmì wá e ibú tí oyi pùrìfà lu ẹ pùrìfà dàkí àgbàdo ẹ̀wọ̀n ni anáyẹwò èsì ó ti dọ́ọ̀ dẹ́nu fàyàgbìjọ àlà ẹlẹ́mìbẹ̀dọ́lẹ́mìbì dàgbà ẹ̀kọ́ dɔw bɛ taa dɔw gbe ye dɔw tigɛ wɛmu ni o kolo juguya na se maka onwe ye sɛmɛ a ko ko nfa ye wani fun de enyi wɔni ye ɛdja kare ŋɔ ọyị bọlazi oṣù ètò ní bọlazi dọ̀nwẹ́ àmà ama wee like wọ́n wù wọ́n tù rẹ̀ wẹ́n ẹ̀wọ̀n yẹn bàbá náà kó ìlànà tó wà wà lọ ìwẹ́ ẹ̀ ọkẹ́ wọ́n sọ̀rọ̀ ọ̀hún tẹ̀ yàrá kọ́ ọ̀rọ̀ rẹ̀ àti wọ́n sọ̀rọ̀ ọrụ tẹ̀ yàrá kọ́ ọrụ rẹ̀ àná àbẹ̀ àbáwọ̀ àgbà ọ̀ka kọ́ àwọn àyẹ̀wò àrùbá tó wù dọ̀ ọkà onídìíká wọnàmù nùṣírù ilẹ̀ kùnú mi tàbídì yìí yòtàdàlù bí mẹkúrì hàn alàmù gọ̀pẹ́lì hàn ìdìmọ́sọ̀rọ̀ túrùkù yàtúr wọláhùn láàfin. ọkà onídìíká ẹnì sínú ìdèrè òzèlè yìí ẹni màá nílé mi wọ́n tọ̀nù. lẹ́yìn ọ̀yìn sàmáyé ẹ̀dọ́nà ìkàkà mọ̀gọ́pẹ́lì ẹ̀rọ àbáyé nẹ́tẹ́ de

على الوعد والقصاص كل كانوا كما oríṣi tí ìwọ́n ní ṣètàn kó ilé ẹ̀rọ ti sí ìlà ọ̀ ẹ̀wọ̀n náà ìkẹ́ ń wá bí ọ̀ndà ìlà àrùbọ̀ sọ ní ìyẹn àti wọn náà pèta ọkọ sọọ̀rọ̀ tó wàá pèta wọn dẹka sọ̀rọ̀ pèta ọkọ ìzọ̀rẹ̀lì yá dá kátà wọn lóko mórí ohun tó mórí ọ̀rọ̀ mórí yìí dá kátà wọn òmórí àkọsálà. ọkà fi kùtà bí

kunyaye ngono anna qauman minhum ah nyina ko ne maro bene kam yad'una ahadithu targhib wa tarhib lazim ahadith le ana ba amade ni tin ko le ngan ken en ko dola mu ni brodiwi ile no to muri aka da ko ka o wa ma heke ana ko man ma ka ndo ti asi ke me ha mani le do ko muri no to ti ndo ti asi ati to ha wallahu alam sauka ben na hadi na oba la أخذت الناس على الخير لا هكا هكا أي مني تناي ليه بني تناي كان يسوع ولا ينوي مولدان تما ولنبا وكفهم عن الشر يعرف كل هم الجبين أكا وهذا ابتيات منهم على شريعة لأنها عندهم على هذا الفيل ناقصة تحتاج إلى تتمة ثم نزل قوله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوى مقعده من النار ọba ẹnìyẹnì ẹni ìdáná ẹni kàwá kẹta ẹka ni bẹẹ abáàbí fatawa sínúdọ mọlì yìí ana ìjà yà ń kọrọ náà fatawa yìí náà ti hàn àmọ fatawa yìí náà yà ń fi ìṣẹlẹ yẹ ọ yìí ní dé kan yọ mọlà zino ìlà lọ́nà ìkọlọ láìkọ́ ìdátọ̀ ọ̀mẹ́ lọ́nà ìní jẹ́rìí àǹkọ́ ọdún láwọn lóbìrì ọkà máa ná àkẹ́sọ̀ àwọn jíjọ lè tẹnu sí jihàn àgùkọ́rẹ́ ìní sẹ̀ríà anú nà bá ti bọ́ ọ̀ àgùkọ́rẹ́ ìní sẹ̀ríà ọ̀nà ìta ìnírí ìyá ẹ̀ sọ́ọ̀bì ẹnu wọlé inú tó mọ̀rí kàyé mà ń ká gbàgbà alẹ́ yẹn mùtà àmìdá ọ̀rọ̀ náà ayé ló ti tìkú mi fẹlẹ̀tẹ̀ bá wà má káàdì mi nà oníṣàhọ́ yàtọ̀ àná mi rà àdìsí àwọn olùkábàkọ̀ alẹ́ rẹ̀ ọ̀dùn ẹ̀yìn lámàjá lọ fi hẹ́fẹ́ fẹ́ anjami kama ayi kama nene nene o ye eji ya na jin ka ka tu kuma ni ya ni ye tele ba ro ono yi kama na bele ni aha ni ayo ni page 142 ah ذكر تلبيسه على أهل اللغة والأدب. دي سيف شيطان يكون تلاقي كتير يروح كنا يورا بيت. هذا هو أن ورثة أهل اللغة والأدب أن هي أدب أنا تلك من من يكلي من كسيتان onyala ile na ọka yi ọnọ na ọnọ bi ini arabic ọnọ bi graduate ini ejan na ọnọ bi graduate then ẹyi ini arabic ẹyi bi primary ini na ya ẹdọ bi primary ẹ amúlá ẹsẹ tó la inú eré ni ka ọ̀nà ètìtì english tó lè fẹ́ràn fifty fifty that happen. ayé english láti tẹ̀lé fifty three kan ti tẹ̀lé. dìsẹ́tò ní ìtura yẹn. ọkà kọ̀dùlẹ́gbàgbà alẹ́ jẹ̀múhórì ni fàṣàgọ́làhùn bí olómi náà wọ̀ lókọ̀ fi mọ̀hìmáàtì lázìmà alẹ́tì hiya fọ́ọ̀dù ẹ̀yìn àlùmọ̀ọ́rẹ́fà ti máa yẹ zàmùhùn ìbánuhùn وما هو أعلى بهم من آداب النفوس وصلاح القلوب ọkà ṣèǹtẹ́rọ náà lẹ́kọ̀ọ́ ti wà abẹ́rẹ́ ìdísí rẹ̀ ni alájàmúhórì majority lọ́kì jọ̀ǹbù majority of the world nẹ́nu anáìka anáhàw wọ̀lọ́gọ̀ anáhàw wọ̀lọ́ arabi ẹ̀rẹ́ ọ̀ ṣéǹ ní wọ́n lérò yìí ọkà ẹ̀ nẹ́nu ọ̀ṣọ́gọ́lọ́ olómi náà wọ̀lọ́gọ̀ bẹ́ẹ̀ ilẹ̀ ilẹ̀ náà ilẹ̀ grammar ọ̀rẹ́ language of arabic kẹ́lẹ́ lùkọ́ra ni. bí mo ṣe máa ti ìrẹ́lẹ̀ kankan they are more important ẹnna ìka wẹ́ẹ̀dì bẹ́ẹ̀rì ọkọ̀ kọ́sàn ọ́ kọ́sàn ẹnna kulukumọ́ náà ọmọ ìkọ́ni tàfíìr ọ̀ka yìí yàrá wọlé ti tẹ̀ tàfíìr àdó ọ̀ka yìí wọ́n lórí ìdí nílẹ̀ tàfíìr ní olóhùn tàfíìr ọ̀ka yìí ní ti tẹ̀ hadith ibà káwá yẹn kẹ́yẹ kẹ́nà káyé lùmọ̀ nǹka ọ̀bẹ di ilé nípa bẹ́ẹ̀ ti tẹ̀ ní bẹ̀kúni dọ́kítà tahzibu tahzibu sunan eye to ko onlo langu jana na ilo eye yara ka ko ni takribu tahzib eh eh tadribu rawi eh eh oneli di be ko ni da ni ya ka ka dukwa wa re be ko sahi so kana be ko ni test musa tuntun mo ni then o ka ore ko to kai ojine to he ge ana me ne wi wa ni uno Dr. Abdul Hadi, up till now, honorary head of department, Ilay Hadith, in the International Islamic University, Medina, I bala kena len, no teach him. And that day, I was going to teach him. Then you should do desire and medical, then you teach him. Malam ya tuan, ini kan malam ni kan malam dong. Malam, anda kan apa malam malam? Awak kau yang ni, tu malam kau pun. But majmu ba ta nan do yule fan insha Allah ta se yar ho nan abu kare ya ji ba ka an kuma ka da yar ho ai sai ka sai ya ka onin <laughs> wa di jaw yere ka wala expire ni din na ke yere na lawo then you, you continue to live in an expired and outdated type of ramshackles they are not knowledge knowledge na only wani i am sorry sa rasulullah

wajib awal ma yajibu ala mukallaf abe awo aka na awal ma ala mukallaf o ma lo ko ido e do da ma do lo me je ka la do je ko ti zul zul zul na o ma ko ma do do we dure ha a i ra ka da ki de yi ke ka hadith da'if ala wa ila na ruka ruka na kosa ne nena kosa mu ba duwa mu wazi wai mutala al hadith then ebe ba ba ka ba da be mutala al hadith dan abun ga waya ho wai ga waya dai mutala hadith dan hadith na kata to mi fasalu ala zikri in kuntum la ta'lamun lórí má sọ̀rọ̀ náà ẹ̀ lẹ́yìn yóò dídọ̀ ayé ìjọ. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وشهد شاهد من أهلها هذه بعدين ابن يوم نادي مولي مسألة رسول الله إلا أنا لا يكاكا فرض عين أنا لا يكاكا واجب دولي يقول الله ماني واجبي أنا في فقه الدين وأنا أندرتاني لو دولي واجبي أنا قضى ọ náà òjò lánà dọkọsi náà òjò lánà náà wọn náà yọ na dẹ ìyá mi kàlẹ yẹ ńgbọ lè lè ka alẹ adọmi yàwó do ilẹ akọrọbì musamman ẹ bẹ nílẹ bàtà dà ayi ilẹ yọ lẹ wà á dọwọ nàkà ẹ kò yìí nà kó jara bẹ kéhìhì lánà ẹ yà fọlá mi kẹ ẹ dẹrẹ nọ abẹ àwọ ó lẹ mẹ òtẹ sí rẹ kàn bí lè kíkọ́ ẹ dẹ tó ó yọ ọ yìí dé kàn. now then sumanya mo de akosan dola meka odo equally ida na ka ka Do ain no ka kosan ne do do an ma yalzamu ma damu irkanihi min al ibadat ida na ko ni o wajibi ka kosan ni ibada e kosan sifatu salatu nabi من التكبير إلى التسليم كأنك تراها أنا Ana من أبه ككب

sákìtà lọ rẹ nìyẹn àsọláàdù ìmáàdù dín ọ̀ntọ́wọ̀n ìtọ́sọ́lù kàmára ètò wọn ní òṣèlú. akẹ́kẹ́mẹ́tì ọkùnrin dàbí two cases. ìbára náà lùkọ́kọ́ náà lùkùmá náà yẹ tíjà náà mẹ́kọ́ sálá and wàllá ìmá promise àwọn ìdá lùkùmá náà yẹ lẹ́gbẹ̀ẹ́ náà yẹ tíjà náà mẹ́kọ́ sálá. Hmm? ọ̀nà àkẹ́yẹ tètè ọ̀nà màkà ọ̀rẹ́mìtì máa ní lọ́sọ̀nà àbùsọ̀lá mouth. Amen. It's not me on the on there, Kusalan. I'm a bad person. I was young, and I only teach you one arm, Kusalan. I had to go, okay, oh, I know, yes, I know. One shall anything. But I know. Sáré wẹ̀ nìkan màlẹ́ ń mú ilé alámàlú bí mi. Báwo ni ìrẹ̀lẹ̀ ọ̀nà kan kọ̀rọ̀? Wọ́n ẹ̀yẹ̀ ìjọba àgbà ọ̀gbìn sọ́kàtà ń gbé tó sílé ina na kaka au more important ini bada ana kaka ono bi yayi min adab an-nufus wa salah al-qulub ini oya ni tipe wenni ini en water en water akama kitinya ini وبما هو أفضل من علوم التفسير والحديث والفقه أنا أنا كان يعني بني أنا أنا التفسير أي قطع من تفسير القرآن أتي حديث النبي صلى الله عليه وسلم أتي فقه أي understand أنا economic فأذهب زمان كله في علوم لا تراد لنفسها بل لغيرها أنا أعبما أنا تنين أنا كتا إيرو أنا قصة أنا كتا أنا وطني دان أنا وطني دان أما أبغض أنا قصة an kome kwase kare ho ya don hum ana na ku mana o ko sara bi go wara bi ho wa da first class a ku jinya horo e bi na ba no ibo e first class o bi nya doyo up to now higher than your master na ba the first professor of arabic in nigeria is a christian or he go for service so what when eh, eh in plan nyaro nyaro in plan or the first honorary professor and then it is hand in Arabic in Nigeria non ami gbogbo bi dɔkɔ ba ni aguntara bi kɔ mama jama ma lɔla gini politɔni ɔmɛ kɔmɔ ni christianity ɔyɛ ala o ti bo ɔyɛ lagos ɔyɛ o ti biri da dɔw ami lecture ɛdɛmi ahɛyɛ nɔn mana kan ɛ habi dɛnyɔ náà kɔ afɛ jɛlɛ wɔ ama nde so ẹlẹ́nà wọn nà kọ́sà dáná yín tó abájẹ ẹ̀dọ̀kọ̀ náà ní bọ́s class ọ̀nà ní bọ́s class arabic ẹ̀nà àkàwé o ẹ̀wọ̀n ló wà náà nà án wọ́n á old man ẹ̀wọ̀n arabic wọn lukman ẹ̀wọ̀n ọ̀bọ̀ arabic ni ẹ̀wọ̀n ọ̀bọ̀ rẹ̀ professor professor bá fọ́ ní ẹ̀ nàìjíríà náà yàn ní káàbẹ̀ christian náà ìforí tó adé mi ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn agame koro ni ke on kena shen aga aga kena shen no deceive ina kani 1940 bangu 1948 ona ni una na bikona nto am sen egypt awa bikona de baba onda ba adam ko mo ni na ona wala bik baba e agogo e ke wala bik e ti mo qur'an arabic ona ro ko me language ono then to language ono pastor di na ba ana nka ọnara english onye ji akwa eticha bidis dakwa eti ahụ nka veloti idekwoto dis ala ahụ veloti ni technology business is only the island ọnụkwu e english ala ya kakwo sakara bi kọrọ ẹmu ẹ bara wo bi wa tọmọ náà náà lára doka doche da doka kurang mo na nyum kata Aku kau yang ago kurang nama mi robo dengan. arwan na ti robo ni nak. daka a robo tan daka ina non wala rob mamnu ili ala pa mi robo na man bai ah, ono yo kala bi kono na kosa na ni a be robo robo don e ma to na kosa na biki duwe ko kato kama dawo o lo kono ke ke pe ni na non baba atadile na kosa ni di kamalu di ni lorin Platọn ihe tụkwana e gbọdọ abidoro okele dọọ iwe akarị na abi dịka akawa dọọ a na-eweto ihe na ọkara bi dịka ọ dọọ dịrị ka a yọrọ bụ enyi na n'aka dọọ lisanul arabi ana kilo ile na ile e ile e ile tahi abi kali kun kunya wana ni islam ni ile in arabi abu ama dai ni me awle kata wana dai lisan ha kisha dok anyo na ile lisan ni ko ile ko lisan na arabi na iba e ai wala ni inshallah dai ne dai dume ni

في الفتن والملاهم الإمام الحافظ أبو الفداء إسماعيل بن كثير الدمشقي عليه رحمة الله ابن كثير الهباني أنا كيري أنا كاتنا نبي كنا أنا كاتنا نبي جهانا تا لا نعمل نعمل لا كابين كا أنا دي دون سبيرن كي عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن العبد لا يتكلم بالكلمة ما يتبين ما فيها يهوي بها في النار أبعد مما بين مما بين المشرق والمغرب حديث الإمام البخاري آه،

on to mursallallahu alaihi wasallam aka ke pada bicara ori ba kare do ki kalimo nya do ojire nya ana idaka ojire no kan oye e ha yo ojire no kan da ko ka be don ono ko ne ka jana ke ne tete o ka de ojire no me kai umuru

ɔn ayi kaa yɛrɛ nyi ɛn kata na maa bɛ ɛn kata na maa bɛ yim na nan ka kaa yɛmɛ da jɔ o tu ka ɛɛ arabɔ nɔn ɛn ara laalam yɛ tɛ zakaru aw yam sɛ النهاية والفتن والملاهي ما نشوف ونقول لكم كنا سنين so idan mai kira yi wele ne rawi a wani rama a wani onami sẹ́mi kàwọn ti lákàdí sọ̀rọ̀ rẹ̀ àgbọ̀nù rẹ̀ mímu real bẹ̀rù mọ̀ lẹ́yìn kọ́ yẹn náà from a to z wọ́n bá wọn nìjí yẹn play kàtẹ́ sẹ́l bẹ́ẹ̀ náà ọ̀tá dẹ́nu ìlà àkàrẹ́ yẹn lẹ́yìn ẹni nìkú àná àká abatali báyìí àányọ ẹ̀rẹ́ ẹ̀yọ tó àyẹ̀ mi so ilẹ̀ ọ̀gá ọ̀rọ̀ ọ̀yẹ̀ka máyà fúnmi kọ́ ilẹ̀ yẹn ànàtúmẹ̀ká. wẹ́rọ̀n malamin kan mani mani zu man kan wage ne arwon na muhammad nasiruddin al-albani mana wai zu mana tsara wani malam wani wani wani ne ya mura na murabi zaria iko to start am and on ne to start am hoen no ne jinya wato wa oni ku bani ni wa jin ka ga ne mu ke ne da ka bote da ne pinda ne da po da ne pinda bote abu je da uji wa wa na jin ila ya e na علماء ومفكرون معاصرون لمحات من حياتهم وتعريف بمؤلفاتهم وانا نسلسلة عشان أبوات تعسيني أتون بنيت علماء علماء لو أرغول إنه أنا يتكار النبي مفكرون the thinkers, the great thinkers, المعاصرون of the century of the time, the contemporary ulama, ememeni onere aminyanwe ezame kenne keretete like albani also number 13 no me tuwe no dole انا محمد ناصر الدين الالباني محدث العصر وناصر السنه انا the محدث كنيو of the 20th century أنا اعتبره نقل السنة أقول نريد إبراهيم محمد العيس محمد العلي ومن من يبرد إيه دمشق دمشقوس أو يسمع كان <laughs> دمشقوس وانا بلاد الشام نتو مريد أتي جهاتا أو نوني عليكم بالشام سويت كمان لما كاكا أنا سويت الجودة نيلي أنا بريد ẹnyẹri daaru shamia ibeirut abayi lebanon ko ọ̀nà tẹ̀lẹ̀ ọ̀nìbanitọ́yì àní damascus lọ́ọ̀nù nìyẹn ọkà ọ̀rọ̀ àmì hudbatul hajj ina alhamdulilayi nàdẹ́tẹ̀ yàrá ìbàlẹ̀ nínú amẹ́nu ọ̀nà ìka ẹ̀ nà ẹ̀ta ọ̀ nàdẹ́tẹ̀ lọ́la ni iná àdàkọ̀ hadithi kitabu láì nàlẹ́ tẹ́nu lọ́kì àmà bá ọ̀rẹ́ mọ́nà. فإن الله تعالى قد اكترمون نبا رفع أهل العلم رفع أهل العلم والعلماء ومري أبانا كنيوي أمور كواهر أتابين أنا ينبين وبدلهم على سائر عباده دوم لسو سبحانه وتعالى كواهر أتابين أنا ينبين وفضلهم على سائر عباده دو مريسو سبحانه وتعالى سوى بريها نوان لوكا فهم ورثة الأنبياء أو كأذنني أن يكون النبي